بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد mo kí wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sórí ìkànnì wa Ta'alim TV ní alẹ́ òní yìí tí í ṣe alẹ́ júmọ́à mọ́júmọ́ júmọ́à alẹ́ ọjọ́ Jímọ̀ mọ́júmọ́ ọjọ́ Jímọ̀ déètì òní ní twenty five twenty five twenty five oṣù àkọ́kọ́ alimoharam ọdún fourteen forty three ọdún fourteen forty three ìjókòó wa ní alẹ́ òní ìjókòó titun ni ìjókòó titun ni àwọn ìjókòó pọ̀ tí a fẹ́ máa ṣe àmọ́ tí a ní ká máa mu ní kọ̀ọ̀kan èjèèjì ní alẹ́ òní yìí ìjókòó eléyìí kì í ṣe ìjókòó ọ̀rọ̀ ìfẹ́. kì í ṣe ìjókòó ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ kí wá ni ọ̀rọ̀ fíkìhù, ọ̀rọ̀ fíkìhù, ẹ̀kọ́ nípa fíkìhù, ọ̀rọ̀ fíkìhù, bá ṣe wá máa ṣeré. ní àwọn ilé ọjọ́ kan a máa ń ṣe ọ̀rọ̀ ìfẹ́ tí ìbéèrè bá ti wà nílẹ̀ lórí ọ̀rọ̀ ìfẹ́ a ṣe ọ̀rọ̀ ìfẹ́ láwọn alẹ́ ọjọ́ mìíràn a máa ṣe ọ̀rọ̀ fíkìú ó tún kù abala kan tá a fi kún un so a máa ṣe wọ́n ní. Ni ìkọ̀ọ̀kan báyẹn àmọ́ eléyìí tá a bá ti fẹ́ ṣe àjẹ́ ká mọ̀ pé ìjókòó tá a fẹ́ ṣe lálẹ́ tòní bóyá ọ̀rọ̀ ìfẹ́ ni bóyá ọ̀rọ̀ fíkìú ni bóyá nǹkan míì ni a máa jẹ́ ká máa mọ̀ nítorí náà mo kí wa káàbọ̀ sí agbo fíkìú ọ̀rọ̀ fíkìú ẹpisódù kìíní oníjókòó talẹ́ tòní insha allah lẹ́yìn náà a fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fíkìú ní ìbámu sí ìlànà àwọn onímọ̀ ẹ̀sìn wípé ní orílẹ̀-èdè kan. yóò ní mọ́síábù tí orílẹ̀-èdè yẹn ń kà tí wọ́n ń kọ́ orílẹ̀-èdè nàìjíríà mọ́síábù ìmáàmù malik òun ni a máa ka tírà wọn. mọ́síábù yìí náà ni a máa ka àwọn àwọn àbá ńláńlá nínú ẹ̀sìn tí wọ́n kọ láti fi ṣe àlàyé fíkìú fún wa. ní mọ́sáàbù mọ́ Malik tíra tó wá jẹ́ àkọ́kọ́ tíra níbàámu sí. Si bó ṣe kéré ní ojú ewé tàbí tírà àkọ́kọ́ tó dá sí pé àwa tí a wà ní school of thought Imam Malik tá a kọ́kọ́ máa ń ké yálà ìyẹn lọ sílé kéwú lé ìyẹn ilé kéwú oníwàlá tàbí yàn lọ sílé kí o mọ́dúrásà ni tíra àkọ́kọ́ ta kọ́kọ́ máa ń ké táwọn afá wa máa kọ́ wa kí alọ́ba ní san wọ́n lẹ́sàn dáadáa òun ni tíra alẹ́ áhádọ̀rì tíra alẹ́ áhádọ̀rì òun ni tíra àkọ́kọ́ ké tí a máa ń ké. tíra náà wọ́n ń pè ní matnu al-akadori fil-ibadat ala al-imam malik ta'lif abi zaid abdurrahman ibnu muhammad al-akadori. ìyẹn ni pé sangiliti akadọ̀rì sangiliti akadọ̀rì torí pé oníṣẹ́rì. wọ́n pe tíra ẹ̀ ní akadọ̀rì nítorí pé àáfàá wa tó kọ́ ọ́ wọ́n ń pè wọ́n ní Abu Zaid Abdulrahman ọmọ Muhammad al-Akhadori Akhadori yẹn jẹ́ wọ́n ṣe nísìbà rẹ̀ sí ìdílé kan nínú ìdílé àwọn Lárúbáwá nínú ìtàn wọ́n fi yé wa pé àáfàá wa yìí lábala kan nínú. ìran wọn wọn bá ìran lárúbáwá tan ìdílé kan nínú ìdílé lárúbáwá ò ní wọ́n ṣe àfitì wọn sí tí wọ́n fi ń pè ní àáfàá akádọ́ọ̀rì yìí wọn wá ṣe tira tí ó wa ní bá ṣe jọ́sìn fún Allah subhanahu wa ta'ala. wọ́n wá ń pe tíra náà ní akádọ̀rí ìyẹn tíra àfáà tó jẹ́ ọ̀kan nínú ìran lárúbáwá tí ìdílé wọn ń jẹ́ akádọ̀r. tíra náà fìlà ìbàdàt ọ̀rọ̀ ìjọsìn ló fẹ́ kọ́ wa ó sì fẹ́ kọ́ wa ní ọ̀rọ̀ ìjọsìn alamọ́díhab al-imam malik ní ojúpọ̀nà ilé ẹ̀kọ́ ìmáàmù àgbà máàlìkì kí alọ́ọ̀bá ní kí àwọn náà kó lè wá rọ̀ wá lọ́rùn púpọ̀ tírà yìí àti àti dáńlóòdù ẹ̀ àti dánlóòdù scan page yẹn àwọn dàbẹ́ ni pé bíi page twenty four ló jẹ́ gbogbo àwa tá a wá wà ní orí whatsapp group talim masjid a máa fi ránṣẹ́ sí wa eléyìí tá a bá ti fẹ́ kà níbẹ̀ page by page sí ní kíkà rẹ̀ a máa kà á láti ojú ewé kìíní títí dé ojú ewé tó parí èyí tá a wá fẹ́ kà lálẹ́ yìí tó jẹ́ ìbẹ̀rẹ̀ mo ti sẹ́ǹdì ẹ̀ sí gbogbo àwa tá a wà ní tá a jẹ́ gúrùpù tàlí masjid ẹnikẹ́ni tí ó bá fẹ́ tún wà ní gúrùpù yẹn bóyá bá mi sẹ́ǹdì uh, líǹkì sí orí comment ok ok a jẹ́ pé ẹni tó bá interest láti wà ní group yẹn kó sẹ́ǹdì message sí mi màá sẹ́ǹdì link tó máa fi join. see that's why pé please send me the talim masjid link ma send ẹ sí ọ ọ jọ yẹn ara rẹ nítorí náà afẹ́bẹ̀rẹ̀ tíra akádọ̀rẹ̀ ní alẹ́ yìí ló sì jẹ́ tíra àkọ́kọ́ sákọ̀ọ́kọ́ kà ní fiqh class ká tó wá bọ́ sórí èyí tó bá tó pọ̀ wọlé máa kà títí dé ibi tí aláwo bá ní ká lè kà á dé insha allah. nítorí kí ó lè ṣàǹfààní fún àwa tá à ń kéwú lọ́wọ́ ni a fi sẹ́ǹdì tíra yẹn sórí whatsapp group so that tá a bá ti ń kà ìwọ náà ó lè hópin rẹ̀ wọ́n sì ń ta tíra yẹn ní ọjà mọ́tínú akádọ́rì wọ́n ń tà á wọ́n ń tà lọ́jà èyí tó jẹ́ martina washerihan ọ̀nbẹ tó jẹ́ pé tinú tíà àti ti àlàyé rẹ̀ ọ̀nbẹ wàá ríra àmọ́ eléyìí táwa dánlódù yìí martinu nìkan ni ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ààrẹ ọjọ́ mùsùlùkùn. ní péjì àkọ́kọ́ tó jẹ́ ọ̀rọ̀ ìṣáájú nínú tírà náà ẹ gbọ́ ọ̀rọ̀ tí àáfàá fi ṣe ọ̀rọ̀ ìṣáájú fún wa bisimilahi rahman rahim ní orúkọ allah àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run alihamdulilayi rọ́bìlì alamin gbogbo ẹ̀yìn jẹ́ ti olúwa. olúwa gbogbo ẹ̀dá ẹ̀yìn ní jẹ́ alhamdu kì í ṣe ọpẹ́ ṣukuru ni ọpẹ́ hamdu ni ẹ̀yìn so a lè pè ní ẹ̀yìn tàbí ìyìn so gbogbo ẹ̀yìn ń jẹ́ ti Allah Rabbil alamin olúwa gbogbo ẹ̀dá gbogbo ntọ́lọ́ ń bá dá pátápátá àpapọ̀ rẹ̀ ní jẹ́ àlè álámùún álámù ní ọ̀kan so a ní álámù ènìyàn a ní álámù àlìjẹ̀nù a ní álámù màláyíkà a ní álámù àwọn ẹranko a ní álámù àwọn ìrà a ní alamu àwọn àpáta a ní álámù àwọn omi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àpapọ̀ gbogbo rẹ̀ ni ó máa jẹ́ Alamun, àmọ́ nítorí pé ó wà ní ààyè mùdọ́fù wá mùdọ́fù eléyìí ni wọ́n fi mú wá ní mú wá àlàmín rọ́bìlì àlàmín olúwa gbogbo ẹ̀dá. wasalaatu wasalaam ala sayyidina muhammadin ike àti ọlà ìkẹ́ àti ọlà aláṣẹ yìí dìná kí ó máa bá aṣíwájú wa orúkọ rẹ̀ ní Muhammad kátàmì nàbìyìn òpin ìpẹ̀kun àwọn ànábì òpin kátàmì nàbìyìn òpin tàbí ìpẹ̀kun àwọn ànábì wà ìmáàlélẹ̀ mùrìsẹ̀lẹ̀n aṣíwájú àwọn òjíṣẹ́ ìmáàmù àwọn òjíṣẹ́ kí wọ́n pe ànábì ní káátámì nàbìyìn kí wọ́n tún wá pè ní ìmáàmùlẹ̀ mùrìsẹ̀lẹ̀n kò takora wọn o òpin àwọn ànábì ìmáàmù àwọn òjíṣẹ́ kò takora wọn jíjẹ́ ìmáàmù tí ànábì jẹ́ ìmáàmù ó jẹ́ ọ̀nà ọ̀nà ọ̀nà post fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam torí wípé òun ló kẹ́yìn àwọn kan ti síwájú rẹ̀ ṣùgbọ́n lọ́la pé òun ni ọlọ́run gbé ọlá fún jùlọ òun ló jẹ́ ẹni tí Allah fẹ́ràn jùlọ òun ló jẹ́ ẹni tí Allah gbé ọlá fún jùlọ ló fi ń jẹ́ ìmáàmù al-mursalin ní ti wíwá sílé ayé ádámà aleyhisalaam ni ànábì àkọ́kọ́ ní ti ẹni tí ó lọ jíṣẹ́ fún àwọn ọ̀ṣẹbọ ẹni àkọ́kọ́ òní Nuhu alayhi salam títí ọwọ́ ń lọ bẹ́ẹ̀ ọ ń lọ bẹ́ẹ̀ ọ̀ ń lọ bẹ́ẹ̀ tó fi dórí baba ńlá wa kejì ànábì Ibrahim ọ ń lọ bẹ́ẹ̀ ọ̀ ń lọ bẹ́ẹ̀ tó fi dórí ànábì Musa ọ ń lọ bẹ́ẹ̀ ọ̀ ń lọ bẹ́ẹ̀ tó fi dórí ànábì Isa ó wá parí sórí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. so nígbà tí ò wá sẹ́nì kankan mọ́ tó tún lè wọ ipò ànábì ọlọ́run bàbá mùsùlùmí fi ń pe ànábì ní kátámà nàbìyìn gẹ́gẹ́ bí olúwo ẹlẹ́dàá ṣe pè bẹ́ẹ̀ nínú suratul ahzab pátá ìwájú. awwalu ma yajibu ala al-mukallaf awwalu mà yajibu alal mukallaf àkọ́kọ́ ohun tí ó di dandan fún mukallaf àkọ́kọ́ nǹkan tí ó di dandan fún mukallaf èdè kéwù èdè fíkìwù òun ni mukallaf ìtumọ̀ mukallaf òun ni alibalik alibalik therefore a lè change mukallaf bẹ́ẹ̀ yẹn sí alibalik tá a sọ pé awalu ma yajibu alalibalik ìtumọ̀ synonyms ni alimukallaf àti alibalik àmọ́ tá a bá fẹ́ tu ní yorùbá a sọ pé alimukallaf ẹni tí wọ́n la ìjọsìn bọ̀ lọ́rùn ẹni tí wọ́n la ìjọsìn bọ̀ lọ́rùn wọn ò wá la ìjọsìn bọ̀ ẹnìkan lọ́rùn ìlà ayẹ̀kúná baaligan fi ọmúrì yìí àyàfi kó nítọ̀hún kó jẹ́ ẹni tó ti bàlágà. yálà ọkùnrin yálà obìnrin ẹni tí wọ́n lẹ̀ ẹ̀sìn bọ̀ lọ́rùn náà ni ẹni tí ó bàlágà ìyẹn túmọ̀ sí wípé tá a bá ti bàlágà nínú ọjọ́ orí wa ìrun kíkí kì í sọ̀ràn yẹn fún wa ààwẹ̀ gbígbà kì í ṣe ọ̀ràn yẹn fún wa ìmánì kì í ṣe ọ̀ranyàn fún wa kí tún ni hajj kì í ṣe ọ̀ranyàn fún wa zaka kì í ṣe ọ̀ranyàn fún wa nígbà tí a ò bá tí ì bàlágà. ní kété tá a bá ti bàlágà a ti di mukallaf wọ́n ti wá là bọ̀ lọ́rùn pé a gbọ́dọ̀ máa jọ́sìn láti àkókò tí a ti bàlágà kí wá ní nǹkan àkọ́kọ́ tó di dandan fún ẹni tó wọ ipò bàlágà ẹni tó wọ ipò bàlágà òun náà ni ẹni tí à ń pè ní alimukallaf ẹ̀rí pé nínú Quran Allah ló gbólóhùn yẹn bẹ̀ la yòkálífù lọ́wù la yòkálífù. lọ́hù nafsan iláwùsí àhá aláwò kìí làbọ̀ ẹ̀mí kan lọ́rùn àyàfi ìǹtọ́ wà ní ìkáwọ́ ni rẹ̀ ohun tó wà ní ìkápá rẹ̀ ohun tágbára ẹ̀ bá gbé so tẹkílífù ni ìlà nǹkan bọ ni lọ́rùn so ẹni tí wọ́n á máa lo gbólóhùn mùkálàfù yẹn fún ẹni tí aláwo ti la ìjọsìn bọ̀ lọ́rùn pé ó ti bàlágà tí ó bá sì ṣe é yóò jẹ ìyà ẹni tó sì ti di mukallaf náà ni ẹni tí ó bàlágà ẹni tó bàlágà. kí wá ní nǹkan àkọ́kọ́ tó di dandan fún ẹni tí ó ti di mukallaf tó ti di baalig níbàámu sí tíra akadọ́rì tẹ̀síhíhù ìmánìhì tẹ̀síhíhù ìmánìhì ṣíṣe àtúnṣe ìgbàgbọ́ rẹ̀ nǹkan àkọ́kọ́ tó di dandan fún mukallaf oníkíni tẹ̀síhíhù ìmánì yìí tẹ̀síhìhù ni correction ṣíṣe àtúnṣe reformation ṣíṣe àtúnṣe ìgbàgbọ́ rẹ̀.